بسم الله الرحمن الرحيم عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أن إنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم لكان خيرا لهم والله غفور رحيم الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة في النار فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba Allah. Alhamdulillahi. Ọlọ́run ọba ti adúpẹ́ fún. Ọlọ́run ni ọba tí ó jẹ́ tó pé léṣe àmìdágbére fúnra wa. Làkàlẹ̀ hàmdù yá bẹ̀rẹ̀ jù ní ìwàlẹ̀ àìsí ìwàlẹ̀ bàbá. Ìlẹ́gbẹ̀rẹ̀ fúnra wa ló ṣe lè ṣe ìgbàta parí tẹ̀sí Ramadan wa tẹ̀ ṣe. Lọ́gẹ́lẹ̀ ṣàrùdọ̀ yá bẹ̀rẹ̀ jù dé wọlé fọ́bí wọlé ńlá. A sọ pé kọ́lọ̀n kó ṣọ́ wa jẹ̀ yìí, a tún pàdé lọ́dún tó ń bọ̀ pẹ̀lú àánú Ọlọ́run. Lọ́gẹ́lẹ̀ ṣàrùdọ̀ yá bẹ̀rẹ̀ jù dé wọlé fọ́bí wọlé ńlá gbà á bá ṣe sọ ó ṣàánú ọjà wa sí dọ̀dí yìí àdúgbò sálàmù. dábàá rọ títà tó àpé máa ń tàṣà àwọn dáàmú náà wọ nìkan náà lọ́ba táà ń yìí ká ń dúpẹ́ fún? Dábàá rọ títà tó àpé máa ń tàṣà àwọn dáàmú Tó o bá ṣe wa kù dọ̀dí àwọn tó máa kí á fi ké ayé ò ní torí rẹ̀ má jáyé náà. Làtẹ́lẹ̀ hánúdù yára lè jú bí wàlẹ̀ fáfílẹ̀ wàlẹ̀ rẹ̀lá. Kúrọ̀sì ẹ̀wà jáwá tó dọdún ìta wà láìsí aláìsí kí la fẹ́ ṣe. Làtẹ́lẹ̀ hánúdù yára lè jú bí wàlẹ̀ fáfílẹ̀ wàlẹ̀ rẹ̀lá. Ìgbésàn sọ yìí náà kìí ṣe fa fi ń já ẹ̀yí àwọn tí rẹ̀ ti ṣẹlẹ̀ sílẹ̀ o. bàbá rán tó dọ̀jọ́ sí ìmọ̀ẹ́tẹ̀ṣẹ́ òwòjọ́ múná rẹ̀. àwọn afẹ́lẹ́ ìmọ̀ọ́rẹ́ wá hàn sọ́dọ̀ ń pé àwọn òbí ìkú. wọ́n tẹ̀lé ìmọ̀ọ́rẹ́ wá hàn sọ́dọ̀ ń pé àti nínú àárẹ̀. Àfẹ́lẹ́ ìrọ̀rẹ́ wá mọ̀ sọ́lọ̀ ń pẹ́ àti nínú àhámọ́. Làtàlẹ́ Hámúdù máa wọ́n túrù láàrùn-ún-bẹ̀rọ̀ ìrí ní

àdúrà wọ́n náà wò sí ìsìláàmù mọ́ ṣẹ̀ríkì nǹkan ṣe wọ́n. làtàlẹ́ hàmùdù máa ò túlà òkè fáìrì àyàtì. ẹni tó òkú ńlá lélẹ̀ yẹn. wà máa hàkó wà máa hàrọ̀. Ẹ̀kọ́ wa tó kàwá tó fẹ́ fọ́lọ́ àmọ̀kọ́ bá ti ń yí ilẹ̀ sílẹ̀ fi ń yí gbà míì ọba tó ní kápá àti jẹ́ kílẹ̀ ní tìtìtìtì irú tó ṣẹlẹ̀ sáwọn aláwọ̀ orílẹ̀-èdè tó ti ṣẹlẹ̀ sí wọn. látàrí ìgbàgbọ́kọ̀ máa ń kápá yìí. hamdu máa àwòlá tàbílẹ̀ hamdu wà sàrà. ọba náà ni wọn kọ wa ta fi oríṣiríṣi nǹkan ta fi ń ṣe oríṣiríṣi nǹkan onìkan lọba tó mú tiwa nínú táwọn ẹlòmíín ti yẹ gẹrẹ. látàrí àǹfààní tó fún wa yìí. Àlẹ́ ni ọ̀nì ní ẹbí bá ń tẹ̀ ẹ́ ní ọ̀nà òjẹ̀sí ọ̀. Àwọn oríṣiríṣi àwọn àbáláyè tí kan tẹ̀lé kan tí ò dúró. Àlẹ́ ni ọ̀nì ní ẹbí bá ń tẹ̀ ẹ́ ní ọ̀nà òjẹ̀sí ọ̀. Sílẹ̀ yìí fi wọlé akíńbẹ̀rẹ̀ tẹ̀síìrì wa ti ọdún eléyìí. Ilé ti ń ṣe àrùn ọ̀dọ́nù tí ó kọ́kọ́ wáyé ní 1444 ní 2023 lẹ́yìn ìgbà tí ìkáyà sókè ńlá kan ètò rẹ̀ kọjá lọ lórílẹ̀-èdè Nàìjíríà oníkàlùkù wo pé mo ló fẹ́ já sí mo ló fẹ́ yọrí sí mo fẹ́ bí ẹ pé ìlànà náà ìlànà kan ní nínú àwọn ìlànà táwọn èèyàn kúrò ní wọ́n gbé kalẹ̀ láyé

orílẹ̀-èdè egypt débì bó ṣe wà yìí àwọn ọ̀dọ́ ọlọ́nkọ́ wọlá ọ̀pẹta dáná ọlọ́mbàjẹ́ tí mo wà lórí òun ẹ̀rìn tó bá dọ̀dọ̀ tó dẹ̀ wàhálà tó dàrú gbogbo gbogbo wà yìí fẹ́ ságbà ọlọ́njọ́ صلى الله عليه وسلم هذا النبي الهاشمي محمد النبي صلى عليه وعلى هذا النبي الهاشمي محمد هاشمي محمد wọ́n fi máa ṣàfihàn rẹ̀ sára rẹ̀ pé ọmọ Hashim. Hashim ṣe Muhammadu. Bàbá bàbá rẹ̀ tàbí ẹ̀kẹ́ ni Hashim yìí. Ọlọ́rẹ̀ ni. Hashim ṣe Muhammadu. Ìdílé ànábì ni wọ́n ti jogún kí wọ́n lawọ́ kí wọ́n nàánú kí wọ́n nàánú. النبي الهاشمي محمد صلى الله عليه وسلم هذا رسول للعالمين إمام هذا يزول للعالمين إمام Aṣíwájú ní fún gbogbo àgbà láyé àtẹni tó gbà fún àtẹni tí ó gbà fún. Ìgbà tó wà ní àgbẹ̀rẹ̀ àti àmọ́ ojú àwọn èèyàn ńlá, ó pàtàkì wá padà rí pé àtàlẹ́gbẹ̀ náà ló ti ẹ̀wọ̀n wájú lóòótọ́ kan ní kó jẹ́ títà náà ìgbà dúró sí ọlọ́lọ́wọ́ alẹ́wọ̀sẹ̀lẹ́ àbárọ̀ àwọn èèyàn máa rọ́ lọ bá wọn pé kí wọ́n lè wá bá àwọn bẹ ọlọ́run títí táwọn kò sí wọn ànábì tó kú yóò ní níka pa àti ilẹ̀ sọ ọlọ́run ọlọ́wọ́ àwọn ọmọ wa gba ìsìnkẹ́ wa ẹni ìta nẹ́bí bá ṣe fún wa sallallahu alaihi wa sallam anábì káàrọ̀ yìí rẹ̀ yìí ọ̀nà ni muhammad bin abdullah سلام على من قال يا رب أمتي عند رقبة لكم لا رفو على من قال يا رب أمتي Ẹni tí ẹ pé ọ̀rọ̀ àwọn àlèmọ̀ yìí ló mú múlẹ̀ ní rẹ̀. Yára bí òun nà dé. Tó bá dùn sí àlè kìí àmà wọ́n ló máa pariwo rẹ̀ fọ́lọ́ tó bá dùn sí àwọn àlèmọ̀ mi. Sàlámù àlámọ̀ kọ́ láyà rọ́bì òun nà dé. Láti ọ̀rọ̀ wa ló pàtàkì lẹ́yìn rẹ̀. Ṣùgbọ́n lè ó máa tí wà káàkiri máa. Ìnífẹ́ tàbí nífẹ́ sí àwọn àlèmọ̀ ọmọ rẹ̀ ló máa fa tó súnmọ́ máa sọ pé yá ló ń tèlé kan sí ìpínlẹ̀ ọ̀nà tí ìwà ká alájẹrí máa. Alábílẹ̀ jẹ́ni tó já láàánú, ó jọ ọmọ rẹ̀, يا مؤمنون بأن أحمد مرسل يا مؤمنون بأن أحمد مرسل صلوا عليه وسلموا تسليما ah, صلوا عليه وسلموا Ìpàlẹ̀ bí a máa bèèrè pé tí ìgbà wá sọ̀rọ̀ fún kọ́. Ànábì sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá ní èdè jẹ kó mọ̀ ipé gìdìrí ló ń ṣàdúrà tó ń gbọ́. Sallallahu alayhi wa sallam. Òun lẹ́ nínú àjọ àti ìwéré ló ń ṣe jọ́nà ilé iṣẹ́ àmì sí mẹ́ta náà ni. Rọ̀dí máa ń bọ́ àjò lè. Ìjọba àbá ní Jìbìrìlù sọ fún òun wípé ọlọ́run fi mú ẹni náà gbolẹ̀ ẹ̀rọ ìjẹ gbẹrẹ ẹni rẹ̀ yẹ tí ò jámà kankan. Rọ́ọ̀bù náà ń sọ̀rọ̀ jòlé. Sálẹ̀ ni náà. Dókítà ìdáwó wà lẹ́nu yóò sọ ní àlẹ́ yìí ìyẹ̀wò ìṣẹ́lá wá níbi ìbírí mi sọ pé ẹni tí wọ́n bá dárúkọ iná anábì lọ́dọ̀ rẹ̀ tí ò wá ṣe sallallahu alaihi wa sallam. Ìrọ̀ ẹni bẹ́ẹ̀ ti ẹni jẹ pẹ̀rẹ́ jẹ. Yá mọ́mìnú náà bí Anna Ahamada mọ̀rọ̀ sàlọ́ sọ́lú àlejì wá sẹ́lẹ̀ mọ́ tẹ̀sílì máa sọ́lú àlejì wá sẹ́lẹ̀ mọ́ tẹ̀sílì. Ìjọlọ́run àlékùnrin ọ̀nà rẹ̀ tó wá sí fún àwọn sàhábà. Ọkàn náà wá ń bẹ ọlọ́run kó jọ mo fún wa ní àgbọ́yé ẹ̀sùn kó fẹsẹ̀ wa nílẹ̀ lójú ọ̀nà òdodo. Èṣù tí máa ń da ọ̀nà ọrú mọ́yàn lójú àtàwọn ẹni bí èṣù bí èṣù eré táwọn eré náà ti gba tírénì lọ́dọ̀ ṣe lọ́ọ̀nù. Eré ta jọ ń gbé ayé lọ́kùnrin lóbìnrin wọn, ọlọ́run jẹ́ làwọn kúrò lọ́wọ́ wọn. Àwọn olùkọ́ tí kì í gbowó iṣẹ́ ilé tí wọ́n máa ń kọ́ ní ní oríṣiríṣi ìkọ́kùkọ́ tójú ayé ni tójú ọrún ni lórí social media ni gbogbo ẹ̀ náà lápapọ̀ wọ́n jọ ọlọ́run kó jọ kó má jọ ọ̀rá ìlú ìgbésí ayé wa ẹ̀mí àtàwọn àtàwọn ọmọ àtàwọn ọmọdọ́mọ wa ọlọ́run jọ má jẹ́ ajídàgbúdà. a ti káàbọ̀ sí ìjókòó tẹ̀síìrì wa ti ọjọ́ yìí àtúwọ̀n tẹ ọlọ́run kó jọ ẹni wá sáà fi bẹ̀rẹ̀ ilé ilé ní ọ̀nà tí a rẹ̀ ní ó máa wá ṣe ilé náà ní àṣìmọ̀ fún wa ó ṣe ilé ní fáyé fún wa ó wá káṣe tó pọ̀ lórí rẹ̀ ń jẹ dáadáa. sáà fi ní rí ṣe ọlọ́mọ padà kàn wá o. wa tí a fẹ́ tẹ̀síìrì rẹ̀ ní ọdún yìí. nìdí tí wọ́n fi ń pè ní Suratul Hujurat ọgbà ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ọlọ́run ọba sọ nínú rẹ̀ nípa àwọn Hujurat inú tí wọ́n Hujurat kí ni jẹ́ bẹ́ẹ̀ òun náà yàrá àlùkùrọ̀ àwọn yàrá jámọ̀ gúrfà àwọn àlùkùrọ̀ Hujurat Hujurat àwọn yàrá èèyàn náà wá sọ tó fi ń dárúkọ ọ̀rọ̀ yàrá nínú alukur'an ìlú tá a fẹ́ lò ń bẹ̀ kí ni tó fi kàn wá kí ni tó fẹ́ ká mọ̀ ń pa rẹ̀ àwọn yàrá tọ́lọ̀ bá ń sọ yìí ìpọ́lọ̀ bá sọ̀rọ̀ nípa àwọn yàrá kan tó ní ṣe pẹ̀lú yàrá bí tí àwọn àyàwó àwọn ẹni rí àwọn ayá rí lọ́dọ̀ ọkọ rí tó ń ṣe ayọ̀fọ́ ànábà Muhammad alaihi wa sallam àwọn ẹ̀kọ́ tó rọ̀ yìí àtàwọn àdájọ́ bí ilé tí ọlọ́run bá gbé kalẹ̀ fún àwọn sàhábà ó wà nínú tọ́lọ́run bá sọ̀rọ̀ rẹ̀ nínú yìí kì í ṣòro bá sọ̀rọ̀ nínú kan àwọn afi orúkọ yẹn orúkọ ثم كنتم هتقرأ الحلوة لنا سورة نعم سورة البقرة أي سورة التي ذكر فيها البقرة ثم ذلك السورة كما بارك إلى تكون صورة مال من يريد بقنا سورة النساء لا كيري ثم ذلك سورة التي ذكر فيها النساء ọgbà ọ̀rọ̀ kan ilé tí wọ́n sọ̀rọ̀ àwọn obìnrin nínú rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ẹ̀rọ ni súra yìí náà jẹ́ súra kan ilé jẹ́ kí wọ́n sọ ọ̀rọ̀ nípa àwọn ibùgbé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam nínú rẹ̀ súra yìí rẹ̀ rí òfin àti àwọn ìdájọ́ tó wà nínú rẹ̀ yìí àti ìgbà tí súra náà sọ̀kalẹ̀ ìgbà tí bẹ́ ní màdé yìí kò máa tó ní ṣe pẹ̀lú àwọn àfàlà àwọn àdá tàtàkàtàtò hajji ìṣúrọ̀ kóra yìí tó kú sínú tó kú kẹ́kẹ́ sínú rẹ̀ ọ̀hánú ìṣẹ́ ti máa wá bí ọ̀yìn àwọn tó pọ̀ tí ọlọ́nkà lọ́kọ́nù rẹ̀ tàtàkàtà àìlákùn bí àdáàbì wọlé àfàlákọ̀. Nígbà àròkọ bẹ́ẹ̀ náà ni àwọn àdáàbà àwọn ẹ̀kọ́. Wọlé àfàlá. Àti àwọn ìwà, irú ìwà wo ló yẹ ká fá lọ́wọ́ mùsùlùmí? Àdáàbì wọlé àfàlákọ̀. Ìfẹ́ kìí ṣe kí ẹ kàn máa ní mo báyọ̀ ọlọ́run ọmọ ọlọ́run. Bó wá kò sí ìjà àwọn ẹ̀kọ́ àtàwọn ìwà wa alẹ́bí ìmáni nìkan ló ń kílèmù kò wù ní ọ̀nà láàrín tó ń ṣe lóòtọ́ pé ó ń kílèmù ọmọ ọlọ́run ìṣẹ́gbọ́ ṣùgbọ́n níbi màámọ́lá rẹ̀ pẹ̀lú àwọn èèyàn òdológbà wọn ò kọ́rọ̀ àwọn sọ̀fábà rí bẹ́ẹ̀. tàtà alábùbí àdàbí wà láfàlá. kò fẹ́ nínú táyà àwọn ohun tó wà nínú sọ̀rọ̀ ikú sínú náà rí. wà nínú àti ìlú ọ̀rọ̀ àbí ìrìn. nínú àwọn nǹkan náà. Adàbò tàwọn amúlẹ̀ náà ń sin à ń tẹ̀lé àlẹ́ sọ̀rọ̀ sọ́là àgbà fún òní kan òní kan náà lẹ́yìn sọ́là ọba ní ká tẹ̀lé lásìkò yìí bẹ́ẹ̀ náà ni ó wá kò káàtà fẹ́fọ́ wo ló yẹ ká bọ́ lọ́wọ́ bá wa gan. ẹ̀dá àmúlò máa ń bá ọ̀rọ̀ ọ̀sùn lóye. ẹ̀kọ́ bá a jẹ́ ń bọ́ lọ́wọ́ bá a lò. èyí ṣe pàkàn sí nìkan ẹlẹ́mẹ̀tún ní ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá rẹ̀ agbọ̀nrin ló sọ̀rọ̀ ìpé ẹ̀ẹ́n tó ó tún ní ẹ̀kọ́ ta tó gbọ́dọ̀ lò ọlọ́run sáàrí ó tún ní ẹ̀kọ́ ta tó gbọ́dọ̀ máa lò pẹ̀lú rẹ̀ nílẹ̀ ní tíyẹn bá rí náà sọ tó Àtàwọn kan ní ìdẹ tí a bá ṣe wọ́n máa túnmọ̀ pé òun ti ẹ̀ lẹ́kọ̀ọ́ fọ́lọ́run. Adábó tàwọn ọmọ lè máa lọ ìwọ̀rọ̀ súlè yìí. Àwọn kan alaihi wasallam àwọn téèyàn máa ń ṣe tó ń túmọ̀ irú ẹ̀kọ́ tó yẹ ká ní láti fi bọ́ lọ́wọ́ ọba wa lò irú ẹ̀kọ́ tí yẹn gbọ́dọ̀ ní láti fi bá òjíṣẹ́ ọlọ́wọ́ ọba lò ó wà nínú sọ̀rọ̀ tá a fẹ́ fi àlàyé rẹ̀ yìí. màá ní fífọ́tì wa jàfá kùtì nínú ilé àkàbà rẹ̀. bákan náà nínú àwọn ẹ̀kọ́ àwọn àǹfààní. Àtàmúlò máa lè ní sípàdé wà dáadáa. Báwo la ti fẹ́ bá àwọn kòkó àwọn àwọn ẹni tó bá jẹ́ ọ̀daràn àwọn òbílẹ̀ jẹ́ báwo lèyàn ti fẹ́ bá wọn lò báwo la ti fẹ́ ṣe pẹ̀lú wọn. Wàtàtà kò ti nínú àkàbárì. Bákan náà, wọ́n bá tiẹ̀ wá ní information information management ìsìláàmù tó kọ́ wa báwo la ti fẹ́ mánéjì wọ́n wá sọ̀rọ̀ kan fún wa agbọ́rọ̀ kan agbọ́rọ̀ kan dọ́dọ̀ wa kó tó jáde sílò mí báwo la ti yẹ ká mánéjì ẹ̀. wọ́n mi dá lè fi dínà tì bẹ́ẹ̀ náà lè mọ̀ sílẹ̀ mí. bákan náà wàhálà bẹ̀rẹ̀ láàrin nìkan. Fàmítẹ́ ló lè fi síná sí ìbẹ̀rẹ̀ ilé mùsùlùmí. Ìkàfẹ́ ṣẹlẹ̀ láàrin mùsùlùmí tó ti ń di ìrégbè tó ti ń di ìjọ̀gbọ̀n láàrin wọn, ó ti fẹ́ bí èsì yẹ́lẹyẹ̀lẹ́ táwọn àti fẹ́ di kakiri yìí lógun táwọn àti àti fẹ́ jọba ẹ̀ akọ́ ẹ̀kọ́ náà nínú tó rọ̀ wàá tún ní fún bẹ́yìn náà hàn. Akínà báwọn láti fẹ́ ṣe àtúnṣe láàárín àwọn méjì. Wà tó fún bẹ̀rẹ̀ sí tí ń ṣẹlẹ̀ láàárín àwọn èèyàn kan láwùjọ. Wọ́n tó lè fún bẹ̀rẹ̀ náà. Báwọn láti ní jákújà tó fi jẹ́pa Wà tó fún bẹ̀rẹ̀ wa mẹ́ta bá ẹni tá a wá bá sọ̀rọ̀ tá a sọ fún pé wọ́n ló jẹ bí o. ìdálẹ́ rẹ̀ ní àtẹ̀yẹ̀ máa ń ṣe yóò dá o. wọ́n má bínú tiẹ̀ ó yà sọ fún kókó náà má bínú. wọ́n ti bẹ́ẹ̀ sí lọ́kọ̀dá. ìdálẹ́ rẹ̀ ní àtẹ̀yẹ̀ máa ń ṣe. ẹni tá a wá sọ fún tàbẹ̀dí rẹ̀ hàn tó tún wá kọ̀ tó bẹ̀rù kan rí ṣẹ̀dá ìsáàmù tó kọ́ wa pàṣẹ máa dín pẹ̀lú òun náà wọ́n ní káwa tó kò tá a bá wọn yọjú ọ̀rọ̀ yìí káwa kọjú ìjà sí ìwọ́n ti náà lò bìlẹ̀ jẹ́ ìwọ́n ló fẹ́ káwa lálẹ́ ìwọ́n la jẹ̀bi máa mọ̀ sí kó ogún jà ní. ìsìlámù ti kọ́ wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ènìyàn náà ti ẹtú pàlùkà ọ̀pẹ̀lẹ̀. ìkálòhùn fi dín ìjà ìdò ká wù ọmọ lọ́wọ́ kábà àjà kájájú ìjà kan tí gbogbo akẹ́lù gbogbo tó nílẹ̀ sí wa. wọ́n náà yóò á ní sọ̀kọ̀rí yáàdì. àwọn ẹ̀kọ́ tó kú kẹ́kẹ́ nínú sọ̀rọ̀ tàbí kàdé ní lọ́sẹ̀ òjòrò àbíyí náà ni. wọ́n náà yóò á ní sọ̀kọ̀rí yá. ìkọ̀fúnni nípa ìmáa fi ní ṣe ẹ̀yẹ́ máa fi ní bá mi rí dì. wọ́n náà yóò á ní sọ̀kọ̀rí yá. àwọn ẹ̀kọ́ wà wọ́n mọ bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀yìn àti wọ́n ṣe máa ń boni lójú boni lẹ́yìn. wọ́n tàná bùbí ìbèrè alẹ́ kọ́. ìsìláàmù wa wa àwọn ẹ̀kọ́ tó wá wa la fẹ́ tún mú jáde fún wa nínú yìí. ìmọ̀ orúkọ orúkọ orúkọ burúkú. olóhùn wọ́n mọ́ ẹlòmí ìṣeré ṣe ẹ̀yẹ́ ń gbà mí ẹlòmí ti gbè sí àwọn tó wa kọ́ àwọn tàbí ẹtí ní sọ́rọ̀ ìpara rẹ̀ rí wàlálà yàánìsù ìrọ́nì wà tẹ́jẹ́ sùsì wà lè bí bákan náà lára tí abẹ́ kọ́lẹ́kọ̀ọ́ nínú sọ́rọ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ rẹ̀ lọ́bí. òun náà ní ká tó fẹ́ ẹ̀kọ́ bó ti jẹ́ sí pé kò dá kíyàn máa ro ìròyìn kéwì. ọ̀dàjà lóde. àti kíyàn máa tọ́ pínpín. wà lè rí bàtú. kíyàn máa fi mú sílẹ̀ nípa ọmọlàkejì kíyàn máa ṣọ́ àti ẹ̀ṣẹ̀ aláàfíẹ́. ọ̀dàjà lóde wà lábọ́ yín bá. àti kíyàn máa tún sọ̀rọ̀ ẹ̀yìn. ọ̀dàjà lóde. ẹ̀kọ́ kò dáa nínú ẹ̀kọ́ ìdáwà. gbogbo ẹ̀ ló kú kẹ́kẹ́ náà bí a sì ní hìírín ọ̀kaná ní Ẹbí kí ó náà bí a sì ní hìírín. ẹ̀kọ́ ẹ̀kọ́ rẹ̀ náà nínú sọ́rọ̀ yìí. Wàhánà ìdákọ̀ wa ásà tó dàpá délé. Bọ́kà náà ni afẹ́ tàtúfẹ́ kọ́, ó pọ̀, à ń sọ nílò rẹ̀ yìí. Tàtúfẹ́ kọ́ ẹ̀kọ́ ni ìṣòro yìí. Àná ìdákọ̀ wa ásà tó dàpá délé. Ó náà ní kí ìpáyọ̀ ọlọ́run, ó ń gán ní ọlá, láyé. ìbẹ̀rù ọlọ́run òní tí ń sẹ ní yìí lọ́dọ̀ ọlọ́run olóńsọ ní ìdẹni ní ilé tó kún àwọn àti àwọn ètò àti ìlànà àti àwọn àwọn ìgbékalẹ̀

àlúmọ̀ tó ń bùkátà sí àwọn àdá à ń kírun à ń gbààrẹ̀ à ń fẹ́yàwó à ń lọ́kọ à ń yọ zaka à ń lọ sí hajj ọmọ ẹ̀kọ́ pọ̀ sí ẹ̀ gbọ́dọ̀ ní ẹ̀ gbọ́dọ̀ wọn báwọn ni mo ti fẹ́ rí báwọn ni mo ti táwọn yọ ti máa máa rí mi ní ìrìkẹ́ mùsùlùmí gangan mùsùlùmí kan dúró báyìí èdè tó bá dúró sí àìsàn òyìnbó dè máa fi àsìlámù lára rẹ̀. kí mùsùlùmí máa gbé iná ilé kan káwọn èèyàn dè máa ka àsìlámù lára rẹ̀. kí mùsùlùmí wà níbi iṣẹ́ kan káwọn èèyàn dè máa ka àsìlámù sí lára. kó gbẹ́sẹ̀ bá kan ní àbájọ àti nínú ẹ̀sìn náà ló ti dùn àpẹẹrẹ àti nínú ẹ̀sìn wa ni. kọ́nà ìlànà ọlọ́kọlù gbígbóra ara rẹ̀. Wọ́n sáré ṣẹ́gbẹ́ ṣe láyé léṣe ni, ó ní nínú ẹ̀sìn, àti àti ètò ní káyà tí lọ́dọ̀ fara kọ́ bẹ̀rẹ̀ lóde nínú ẹ̀sìn wa lè. Ẹ̀kọ́ nìyẹn. Àwọn ẹ̀kọ́ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lábẹ́ kọ́ díẹ̀ nínú rẹ̀ ní sọ̀rọ̀ yìí. Àbẹ̀lọ̀ bá kó jọ kó ṣe kíkọ́ rẹ̀ nírọ̀rùn fún wa o. Tẹ̀bọ̀ wa àtàwátà ń kọ àtàwátà tá ń gbọ́ àtolùkọ́ àtẹni tí wọ́n kọ́ gbogbo wa náà pátá akẹ́kọ̀ọ́ jọ ni wá lọ́dọ̀ òjíṣẹ́ títà fún àwọn àgbà oníwà sí àgbáyé kan ṣoṣo ànábi sallallahu alaihi wa sallam ọlọ́run yóò dápa lára gbogbo àtàwákọ̀ tán o. أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله Ọlọ́run bá ní mo pẹ̀lú olùgbàgbọ́ òdodo. Yá ayúhà lẹ́sí iná àmàlò. Ẹlẹ́yìn jẹ́ ìpè látọ̀dọ̀ Ọlọ́run. Yá ayúhà lẹ́sí iná àmàlò. Ọba tó tó ní èké. Fẹ́ ìwọlé fún wakálà ń ṣe kàkà lọ́wọ́ ń tàbá ń ṣe lọ́wọ́ yẹn tàbá ti gbọ́ pé tọ́lọ̀ ń ká ká gbọ́ tọ́lọ̀ ń fẹ́ sọ fún wa náà tó bá ń ta gbọ́ nínú òpè tọ́lọ̀ bá pè wá ní pé ń ń ṣe lọ́wọ́lọ́wọ́ ò tọ́ káyà pàtì ni ìyẹn ọba lórí tó ń ṣe eléyìí tọ́ ṣùgbọ́n tó ń lọ́mọ ọṣẹ́ àbọ́lọ́mọ inú rẹ̀ àbọ́láàbúrò ẹlẹ́ tó ń ṣe kankan tí ò yẹ tó wá ní kó sọ́ọ̀pù náà náà ìdájú ìdámú ìlọ́kúnnà kó máa fi náà ṣùgbọ́n wá ó ṣe pé náà mọ̀ tó pé kéèyàn fi pèsè kéèyàn pàṣẹ fún àwọn pẹ̀tẹ́ ti wà ní tó pẹ̀tẹ́ ti ti pẹ̀lú ẹ̀lú yìí wọ́n wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ara rẹ̀ pé ṣe má ṣe tọ́lá àwọn bá ní kó má ṣe ṣé wọ́n náà pọ̀ ọ́. Yā ayyuhalladhīna āmanū. ṣé wọ́n náà ti ẹ̀ lè fi jẹ́ ọlọ́run tó ọlọ́run jọ wọ́lá àkókò tó tó oníkì ìfilẹ̀ sí ìfilẹ̀ ọlọ́run jọ ọjọ́ kìíní náà rí ayé lòdì rọrùn. Yáá أيها الذين آمنوا Ṣé wọ́n náà ṣe ẹ̀bí bí ọlọ́sọ́lọ́ ìjọjẹ́ kẹ́ni ilé ká ọmọ mi jẹ́ kí rọ́pọ̀ tó yọjú? Yá أيها الذين آمنوا. Ṣé wọ́n náà ti fi ọlọ́sọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí mò ń jèrè ọlọ́jọ́ ya rí wọ́n lákòókò sí ojú ọlọ́run bá ní kéde náà ṣe sí lè fi ṣe. Yá أيها الذين آمنوا. Torí pé lára tí ẹ máa fi mi tàwákùlù lọ́sọ̀rọ̀ ọlọ́run rí o. Ọlọ́jọ́ bọ́lá gbogbo àṣẹ rẹ ọlọ́run tí n bá ti gbọ́ báyìí ni mò ń tẹ̀lé gbogbo ṣé ni mò ń gbogbo má ṣe ni mò ń pààtì ọlọ́run wọlá bẹ́ẹ̀ fún àtàwọn ọmọ mi ọlọ́run wọ́n sọ wáyé ní àti kí ló ní ká ṣe ọlọ́run nígbà míì, mo tó máa tí ọba jẹ́ fi ń lò lámọ̀dé ajẹ́ fi ajẹ́ náhàlù tọ́lọ̀ ń bá pè wá nígbà ní ó ṣe ṣe bí ẹkú pa wá láṣẹ ẹsìn kan báyìí ẹsìn kan báyìí. ní ayọ̀ wọ́ lélẹ́yìn. Ṣùgbọ́n àtọ́ wá ní ayẹ̀rẹ́ yìí. Láàtò fàbí mú dáìnà yàdá yìí láàyò àwọn òṣèlú yìí. Àwọn ọ̀pẹ náàyò lọ́dọ̀ àwọn àkọ́ onímọ̀ òṣèlú lèkìkì wọ́n ní àìdá ìtìlá yìí yàpẹ́lẹ̀ sàárì. Tọ́ba ti gbé náàyò tàbá ti rí báyìí. Ìtumọ̀ rẹ̀ ń ṣe èyí pé tọ́lọ̀ ń bá ti ní kò tọ́ má dé bẹ́ẹ̀ ìwọ fúnra ara rẹ̀ ò ṣe ẹni bá tó ń ṣe pàápàá inú ò tó débi tí náà máa múrò yẹn bẹ́ẹ̀ kóró sí bá ò fẹ́ kan ṣe kì í ṣe kó ní ṣe kékeré kan wà tó pàtàkì oníṣe ìmọ̀ afẹ́ ni nítorí tọ́lọ̀ àti gbogbo tí èèyàn máa ń ṣe tó bá jẹ́ nǹkan tọ́lọ̀ bá yọ lórí yìí àìsàrọ̀ ìmọ̀ akórèrè ni máa pa létí àti máa pa táwọn èèyàn kan bá ń ṣe jù lórí pẹ̀kẹ́ ìyẹn lòdì sí tọ́lọ̀ méjèèjì yìí tí ò bá ti sí ara mùsùlùmí kò sí olùgbàgbọ́ òdodo ìmọ̀ lè rẹ bẹ́ẹ̀ kọ́dà kò bá jẹ́ ìyá ẹni ni kò bá jẹ́ bàbá ẹni ni pé bọ́lá ọba bí ibi ìsọ̀tẹ́ nínú àlùkòrán nìkì láti jíde kọ́ ọmọ yìí nínú nàbí ilé ìwọ̀lẹ́ ọmọ yìí. láti jíde kọ́ ọmọ yìí omi nùnà bí láàyè wàlẹ́ omi láàfẹ́ mi. ìwà ìdúnà máa ní hàtà lọ́yà wà lọ́sùn àwọn. أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون إن طلعوا سنة إخواننا لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوعدون من عاد الله ورسوله Àwọn òta ló ń bá ṣe ta ló nífẹ̀ẹ́ sí. Ìwájú lẹ́mọ̀ ni máa dà lọ ọ̀rọ̀ Rọ̀súlà. Àwọn ẹ̀ní rí wọn bóyá káwọn táwọn wá máa fẹ́ràn ìfẹ́ ẹ̀dẹ́dọ́kan wọn. Ọ̀rẹ́ ayé wọn alábàákọ̀rọ̀ pọ̀ wọn, alábàáṣepọ̀ wọn. Obìnrin hàn ẹni tí wọ́n súnmọ́ ẹni tí wọ́n jọ ń ṣe pọ̀. Wọ́n ni mọ̀ ní háàdà lọ́hàwà òun náà lẹni tí ó kọ́ ìlú títọ́ ọlọ́run ẹni tó lòdì títọ́ ọlọ́run ẹni tó ń ṣàkàkọ̀ títọ́ ọlọ́run. wàlá òkè àánú wàlá òkè àánú ábà àhún wá jẹ́ pẹ́ni tó kórìíra súnà lẹ́bi ló máa máa. wọlé o kẹnu àbá ahọ́n. ọlọ́run ẹ̀ ní olùgbàgbọ́ òdodo kan kó ṣe é. wọlé o kẹnu àbá ahọ́n. mo tó bá yà pa wọ́n pọ̀ á pa wọ́n pa lókè lè tẹ̀ra wọn kó wá máa bá ṣe. wọlé o kẹnu àbá ahọ́n. ọ̀rọ̀ ìyá lọ́dọ̀ rẹ̀ ilé ìṣẹ̀ra ó ti kan ó lẹ̀ ó ti lọ. ìwà tí èrè tó fẹ́ jẹ lọ́dọ̀ ọ̀tá ọlọ́run kò sí kódà kó jẹ́ bàbá rẹ̀. wàlẹ̀ ọ̀gáàlù àbà àhún. ọlọ́run sọ o èmi kọ́ o. wàlẹ̀ ọ̀gáàlù àbà àhún. kì í ṣe pé mi pọ́n tí mò ń sọ yẹn tó bóyá mi ò sọ pọ́n tí ń sọ èmi náà gbà bẹ́ẹ̀ fi ṣe rí. wàlẹ̀ ọ̀gáàlù àbà àhún ahun. Àwọn àkójẹ́ pé àwọn bàbá wọn làrẹ ni náà. Àwọn abẹ náà ahun. Àwọn àlùkọ́lá àkójẹ́ pé àwọn ọmọ bíbí inú wọn ní. Àwọn ìfọ̀ ànàmọ́. Àlálẹ̀ di àlámà wà. Àwọn ìfọ̀ ànàmọ́. Bọ́dà àkójẹ́ pé àwọn ọmọ ẹ̀yà wọn ní. Àwọn àìsí ìrọ̀lẹ́ wọn. Àwọn bọ́dà àti wọn. Bọ́ọ̀dù kan náà. Ìfọ̀ ànàmọ́. Àti ẹgbẹ́ òun ní lọ́wọ́ rẹ̀ kèkèrè sáná tí kan báyìí ni àwọn pé closeness wọn jọ ń sọ̀rọ̀ ọ̀jọ́ ní disátọ̀kọ́ tó ń lágbára bọ̀tọ́ bá wọ́n tó náà rẹ́kọjẹ́ fún àti àárọ̀wọ̀ sí ẹ̀yìn ẹ̀ṣàkéèrè ẹ̀rígbọ́jọ́ sí ní dáadáa ni ẹ̀rígbọ́jọ́ sí náà dáadáa ni bọ̀tọ́jẹ́ tẹ́ kó àwọn àṣírọ̀ àwọn ẹbí wọn. Àṣírọ̀ tàwọn kódà tó jẹ́ di wọn ni. Kódà ìjà ìwádìí ẹbí. Àwọn Ẹni tó wá ẹbí olóbìnrin Àwọn Ìjì wọn bọ́ńsọ̀ tí káàkiri àdúgbò. Nígbà tó nǹkan, náà lẹ́jọ́ wá nìkan. Àwọn Àwọn yóò jọra wọn. Àwọn Láàárín ní ìjọba wà àwọn ọ̀rẹ́ rẹ̀. Àwọn ọmọ olóṣèlú ọ̀rẹ́ rẹ̀. Inna lillahi wa inna ilayhi raji'un. Àwọn àǹtí ni ìrọ̀. Àwọn àrígbà àbí náà tó lọ́nà kírun àwọn ọkùnrin oníyẹrí lọ́rẹ̀ tiẹ̀. Àwọn ìyàwó lọ́rẹ̀ rẹ̀. Àwọn àǹtí rọ̀ tà mọ́ ọ̀rọ̀ a ní àwọn àníbọ̀ yẹn ó kàn máa ń tẹ̀sí ó kàn rí bẹ́ẹ̀ ni ò ìfà ó wà ní láìbù gan ẹ́ ẹ̀yìn rẹ̀ jọ̀ sí nìyẹn o. ọjọ́ nu ọba àwọn àwàdínà àwọn àwòrán àwọn àwọn ìṣúra ẹ̀dá wọn. ọlọ́run bá ní bó tilẹ̀ òǹkà rẹ̀ nìyẹn súnmọ́ ọ tó ẹbí lọ́lára ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ máa lè pọ̀ pẹ̀lú rẹ̀ náà ẹ̀ ní ikó wá mú ọlọ́rẹ̀ ayò rẹ̀ tó ń bá wọn ṣe pọ̀ rí kóṣù. ọ̀la ìjọba sábà ń bí kò lóògùn níbo lè fi máa. ọlọ́run àwọn kan sọ yìí. kátàbà fi ọmọ olóògbé ní mo sì máa ń. àwọn làwọn tí máa lè fi dúró pẹ́ kíṣẹ́ yìí. kátàbà fi ọmọ olóògbé ní mo lè máa. ń tọ́wáyé wá ṣe ti yé wọn. ó fẹ́ tó bá ń ṣe ń tọ́wáyé wá ṣe ṣẹ́sì irú ẹ̀yìn náà lẹ́nu tí wọ́n máa ń nífẹ̀ẹ́ sí jù wípé àtúrú máa aṣíkálẹ̀ àtàkọ́ òkè àkọ́mọ́lá. àwọn àgbàlagbàlẹ̀ yorùbá náà ní ẹgbẹ́ ẹlẹ́yẹ máa ń wọ́ ọ́tọ̀. ìpìtàrí kọrí náta wọ́n sọ sí ìjábá àkùrá wọn. àwọn èèyàn wo wọn náà fẹ́ràn tó ń bá ṣe. ìpìtàrí kọrí náta wọ́n sọ sí ìjábá àkùrá wọn. èdè àwọn èèyàn lẹ́ẹ̀ni rẹ̀ gbé yẹ̀wò ìfẹ́ àwọn èèyàn kan láyé tí ò mọ ọlọ́run tí ò fẹ́ràn ọlọ́run tí ò sàkóso ọlọ́run fẹ́ òní sọ́fẹ́. kọrí náka. ẹsẹ̀ àwọn ló ń láìkí tó ń ṣí ẹ̀ wọ́n bá wọn ṣí ẹ̀. ìfẹ̀tàrí kọrí náka. àwọn ẹjọ́ kọ́ Dárúkọ rí nájà. Àwọn olùwà àti ẹ̀bí ẹgbẹ́ ẹjọ́ jẹ́ alájọ sọ̀pọ̀. Yẹ́sùn kìrá ní gbogbo ògbà. Yẹ́sùn dárúkọ rí nájà. Àkójá rẹ̀ lè rè. Wọ́n pọ̀ bí ìdàfà àbúrà wọn. Ìjọba ti fọ́nà àrẹ mọ́kò fi jẹ́ ní àpọ́nlé. Ìjọba kọ̀ rí nà ìlà ilẹ̀ máa kọ́ ara lè yọ ń sábò. Ìjọba kọ̀ rí nà ìlà ilẹ̀ máa kọ́ ara lè yọ ń sáàbò. Dájúdájú ẹni tí a bá ń bá ṣe ìgbọ́ máa tàrà. Ẹni tí a bá ń bá ṣe máa ń sáàbà ní kalárìyàn. Tí a bá ń dájú eré ṣe kò ní pẹ́ tẹ́tí máa rí kọ́lọ́gẹ̀rẹ̀ tó ti wà rí. Tí a bá ń dájú ibi ṣe kò ní pẹ́ tẹ́tí máa rí kọ́lọ́gẹ̀rẹ̀ tó ti wà rí. Yíò wú tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn àgbàlagbà lábùkọ̀ tó ní tí wọ́n fẹ́ jẹ́ ni ọ̀nà bí ò èyí tó wọn àtàjá ni wọ́n jọ rìn ajá ara afárá àjẹkù. wọ́dà wọ́dà ìní kà fún ọ̀ wà láàyè kó lákàtọ̀ ìbá ọ̀. Olè báyìí Wọ́n Ẹni tí wọ́n náà mọ̀ pé onírọ́ ni ọ̀rẹ́dẹ̀ ní í ṣẹlẹ̀. Wọ́dà ìlẹ́kẹ́bù ọba. Àtàkó bá fún gbèsè ayé rẹ̀. Wọ́dà ìsáré kan. Ẹni tó jẹ́ kó lè ní ìwọ náà mọ̀ kó máa ń jalè. Bàbá ṣe. Wọ́dà ìsáré. Ẹni tí wọ́n náà mọ̀ kó ní ìṣìnà lélẹ́yìí ọwọ́ anìkọ̀ òun náà ń ṣe èyàn kí ṣe èyàn kí ṣe kí ló kí nàjọ ti fọ̀ wá àti wọ́n jẹ́ àìsí ìjàpọ̀ ìfẹ́ tí wọ́n náà ní ti yẹn ó ti wà kó nífẹ̀ẹ́ tí ń fi ṣe ọmọ àgbàrá gbádùfọ̀ ọ̀rẹ́ hàn mí kí ni wọ́n lè sọ̀rọ̀ èyàn tí wọ́n náà jẹ́. wàdà àìsà fún ọmọ wàlá ẹ̀kọ́ ńlá dàgbọ́ ìbá. wọ́n ní òjẹ́ tó kọ́ àwọn ọmọ ma náà máa wò irú àwọn ọ̀rẹ́ na ọmọ rẹ̀ náà máa fi wò irú èèyàn báyìí bàbá wa wa ẹni tó ń bá jẹ yóò jẹ́ àdáàbò kò sí ti kò yẹ kó yẹ kó nípa ẹni tó ní ẹni ń bá tó ń bá yìí kò fi ẹ̀sìn ara

wọ́n máa gbé ìdọ̀tí àti àléébù wọ́n máa kó bẹ́ẹ̀ tó ń jọmọ lóàbí tó jẹ́ ní eré tẹ́lẹ̀ tó bá ń jọ bẹ̀rẹ̀ sí ṣe. àlèlè mọ́rù ilá tẹ̀sẹ̀ àyíwá sálẹ̀ à ń kọ́ ìrìnì. torí ìṣe ìlú yẹ pé àti máa ń sábà béèrè lọ́wọ́ èèyàn wípé báwo ni lágbára ṣe jẹ́ náà àwọn máa ń kíyèsí pé àwọn òun lágbájá ń bá rìn. sálẹ̀ à ń kọ́ ìrìnì. nílé ìtúgbọ́n àkọ́bá fẹ́ fẹ́yàwó gbogbo àlẹ́ à ń kọrí ilé yìí. Ẹ bá rọ mọ̀kan nílé kí wà bí nílé ìwé, a máa kéèsì pé àwọn olóńgbáàní wà á tẹ̀ sí. Wà á bẹ̀rẹ̀ pọ́lẹ̀ tó máa há Kùránì gbogbo kan ẹnu wa lọ́jọ́ ìṣe. Wà á bẹ̀rẹ̀ fẹ́rẹ̀ kọrí iná òkú. Àkọ́kọ́ tó mú fóònù wá kó tó máa wò kú lọ́rẹ́ rẹ̀. Wà á bẹ̀rẹ̀ fẹ́rẹ̀ kọrí iná. A máa ti jẹ́ mọ́ wọ́n máa wá pèrè lọ́wọ́ rẹ̀ pé tálà àwọn close friends àwọn olóòlẹ̀ ẹ̀sẹ̀jọ ìṣígbòlò wọ́n lè sí. wọ́n lè sí yẹn báwọn ṣe mọ́ ohun yẹn ó pa àwọn yẹn náà. bàbá rí ní. bẹ́ẹ̀ mo ya mi bàtọ́lọ̀ àbá sọ fún ẹni àyà yìí àyà alákọ̀ọ́kọ́ nínú sọ̀rọ̀ tó abẹ̀rẹ̀ rẹ̀ ya. ayò alẹ́bí náà mọ̀ nù. ọlọ́run mo pẹ̀lú olùgbàgbọ́ òdodo. láàbò bá ti mú bẹ́ẹ̀ náà dáyé ìlànà ìwà wọn sórí yìí. ọlọ́run ẹ̀kọ́ àkọ́kọ́ tí bàtà ọ̀rọ̀ náà Ajẹ́ ká mọ̀ pé ẹ̀kọ́ tá a fẹ́ lò láàárín àwọn àtọ́lọ́wọ̀n wa, a gbọ́dọ̀ fẹ́ fọ́ lò. káwọn gbọ́dọ̀ bá lọ́bí lò Lẹ́yìn náà ló tún wá tá a máa bá àwọn èèyàn a kù láwùjọ lò. Kódà tó fi kẹ́ ti jẹ́ kìfèrí, ó tá a tún gbọ́dọ̀ fi lò. Ó ní bá a ṣe ń bá láti tó challenge rẹ̀ káyé ní òní tó kọ́ wa o ẹ̀yẹ mú ti wà o hàtò ẹ̀tọ́ bá gbọ́ ojú ọ̀nà lẹ́bá ẹ̀mú ẹ̀rí wà o bó ṣe wà lọ́dọ̀ wà o ní káwọn ṣe rí o, bó ṣe ní ká bá yín lò rí ẹ̀kọ́ bí ẹ̀sìn kì لا تقدموا بين يدي الله لا تقدموا بين يدي الله ورسوله Ọ̀pọ̀ ẹ̀kọ́ tí a máa fi bá ọlọ́run wọ́n ní òjíṣẹ́ ọlọ́run bá sọ wípé bàbá. Ọlọ́run ọlọ́run bá Láàtúkọ̀ ti mú. Fárabalẹ̀ tó bá ti gbọ́ tó bá ti kó sẹ́ Al-Qur'an. Bẹ́ẹ̀ni àyàdá nílá ìwà rasúlì. Fárabalẹ̀ tó bá ti gbọ́ tó bá ti kó sẹ́ Hadith Ànábì sallallahu alaihi wasallam. Láàtúkọ̀ ti mú. Sẹ́kẹ́lẹ́ sẹ́kẹ́tẹ̀. Bẹ́ẹ̀ni àyàdá nílá ìwà rasúlì. Máa ní bọ̀tẹ́ pẹ̀lú kọ́tẹ́ sọ́pọ́lọ́ sọ̀rọ̀ bọ̀tẹ́ àìjẹ́ لا تقدموا بين يدي الله ورسوله lẹ́yìn ìgbà tọ́lá ti gbọ́kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ kan bó ti ṣẹlẹ̀ ló sọ̀rọ̀ ọlọ́run ṣòfin kan bá ṣòfin kan òkú ní ní ìtàbí gbọ́dọ̀ a àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ká fún ọlọ́rọ̀ àwọn aṣíwájú wá bẹ̀rẹ̀ sí mọ́rò rí wá ẹ̀dẹ̀ ṣùgbọ́ a nígbẹ́ fún àwọn ní mímọ̀ lọ́rọ̀ sọ kódà kò bá àjọ ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún inú yín tó ní ṣe pẹ̀lú ìyọjú ẹ̀ lọ́wọ́ ní akramakum rahman kíbla wa tá à ń lò tafin tafin kí wọn láti jẹun àjẹsẹ dìgbẹ́ ìdílé pé kò kò o o ibi tó ti bó ti yẹ ká kọjú rè ibi tá à jẹ́ kọjú fèrè láti jọ yìí àti ní ẹ rò pé ká ká ṣe sí náà ìyẹn náà ní ká sọ ọ̀tá náà mọ wà kán ní ìlú ẹ pé òun ti kéwú o dẹ̀ ní òun ọ̀fẹ́ sàlàyé ọ̀rọ̀ kíbla àti ìyẹ̀kọ́ rẹ̀ ẹni kókó dákẹ́ dákẹ́ á ń sàn àgbàlagbà wà. Jẹ́ ọ̀rọ̀ dáyé náà. Ìjà wà lè fẹ́ ìyàrẹ̀ náà. Àyàn wá bẹ̀rẹ̀ ẹ̀kùn. Ọmọ tó fẹ́ sọ̀rọ̀ ilẹ̀ rẹ̀ fẹ́ kó tẹ́ Al-Kùránì fún yìí. Ó fẹ́ kó tàbí fún yìí ni. Ẹ̀yin bá sọ fẹ́ rárá àwọn àgbààgbà fẹ́ sọ̀rọ̀. Ẹ̀dá كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمره Wọ́n dàbẹ́ ẹ̀kọ́ wọlé lásán, ìwọ̀n lásíwájú wọlé lórí ẹbí ó gbọ́dọ̀ fáwọn ẹ̀gbọ́n ẹ̀rí ó gbọ́dọ̀ fáwọn aṣíwájú rẹ̀ ó gbọ́dọ̀ fáwọn òbí rẹ̀ ni ṣùgbọ́n nínú ilé ìwọ̀lú lórí torí pé tíwáyé kò wọ̀lú lọ mọ́ ẹ̀kọ́ àlùkò rárá dúró ìwọ ló gbọ́dọ̀ jẹ́ adéyanjú gbogbo òṣòro nígbà tó tẹ̀lé tí ò báyìí tí ò báyìí tí ìjẹ́ àbíkọ́jà ọdún òdì ẹ̀ kọ́ra kò dìbò tó bá lówó lọ́wọ́ ohun tó wà lọ́wọ́ rẹ̀ ẹ ju owó lọ ohun tó máa ń lékún lọ́dọ̀ ẹ̀ níbi ojú ọdún yẹn kí n nà sí i yẹn zi bìbí kẹsìrọ̀ ti di ìfọ́ àkàmì nì wọ̀nyá kò sí kí ìyè kápá ṣẹlẹ̀ ṣàṣà bó bá ṣe ń ná kí ni kéwú ti wọn máa pọ̀ sí bó bá ṣe wá ọmọ tó nà ní ti wọn máa dínkù sí òun dàgbà tó bí àwọn bá ṣe ń ná owó lẹ́rú tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ń ná bí àwọn bá ṣe ń ná tó nínú rẹ̀ tí wọ́n máa dùn lọ́kọ̀ọ́ tí wọ́n máa balẹ̀ sí ṣé kò lè tán ṣé kò lè tán kò sí ẹ̀rù bẹ́ẹ̀ níbi tí ó yé ibi. yà á yọ ẹlẹ́bí náà mà nù látọ̀tà sí mọ́ bẹ́ẹ̀nà yàda yé láàyè wàrà zúlé. ṣé wàá fà tó wá fẹ́ nínú ẹbí rẹ̀ yìí wọ́n ń parọ́ yìí. bẹ́ẹ̀nà yàda yé láàyè wàrà zúlé. wàá fà tó yẹ máa kó kẹ́sì wá bá ìwọ lórí ti jìnnà yìí. bẹ́ẹ̀nà yàda yé láàyè wàrà 你是我的幸福。 tàmùkójúṣe wa tó pàtàkì kó pàtàkì. Wàláwó Anna Ahana lè ilmi sọ́ọ̀nù sọ́ọ̀nà hàn. Wọ́n ní àwọn olùmọ̀ bá mójú tó tó yẹ kí wọ́n lè tó. Wàláwó Anna Ahana lè ilmi sọ́ọ̀nù sọ́ọ̀nà hàn. Tó bá pè ní àṣẹ ìta kí ó sábà sá ló kí ó ti yẹ ká lò. Wàláwó Anna Ahana lè ilmi sọ́ọ̀nù sọ́ọ̀nà hàn. Wàláyé àtúnṣe kẹ́nikẹ́ni hàn àgbàmọ́rò nínú fúnṣìlà àzìmá. Wàlá àzàmọ́rò nínú fúnṣìlà àzìmá. Tó bá bá fún ara wọn mọ pàtàkì tí wọ́n ké tí wọ́n kà tí wọ́n wá bàbàrà rẹ̀ lẹ́mìí wọn fún ara wọn ni. Àwọn náà bá dẹrẹ táwọn yẹn máa bàbàrà láwùjọ ṣùgbọ́n ti bú ara wọn lẹ̀. Àti ti sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ bára sọ̀rọ̀ àwọn kò wá sí ìmọ̀kù sápẹ̀lẹ̀ mọ́ kò sọ̀wọ̀ mọ́. àwọn ilé ẹgbẹ́ pé kí wọ́n bá ti ń sọ̀rọ̀ wọn ẹ̀jẹ̀ kẹ́kẹ́ kí afá ń sọ̀rọ̀ lọ́wọ́ afá. ṣé ẹ káwọn akókò kí ni ìdí táwọn bàbá wa àgbàlagbà fi ń fi ìwà sí i. ṣé ẹ bá àwọn ẹ̀sọ́ àwọn àbúrò wa tí wọ́n lọ kàwé wọ̀ tí wọ́n kò bọ́jú sí àwa sí ó yẹ káwọn náà rò ó. àwọn ẹ̀sọ́ wa táwọn lọ kọ́ṣẹ́ àwọn ẹ̀gbọ́n wa táwọn lọ kàwé kódà tí wọ́n ti lówó jù wá lọ àwọn bàbá wa àwọn ìyá wa ládùúgbò wa máa ti àwa tó bá kó ní kéwù ni wá wọ́n máa ti wá pé kò tún tí wọ́n bọ̀ fún lára kò tún tí wọ́n ń tìgbè lára wa dàrú kọ́ra nìyẹn lọ. wàlẹ́ àwọn aṣọ múlò bí nà máa. wọ́n ti gbàgbọ́ pé ẹni tó gbé ní kéwù ọ̀tọ̀ lọ́rọ̀ rẹ̀ láwùjọ ipò wájú làwọn gbọ́dọ̀ tó yí. wọ́n lé táwọn fẹ́ fún àlùkò ránì ara rẹ̀ òun kú rẹ̀ kéré. رأيت العلم صاحبه كريم صاحبه كريم صاحبه كريم صاحبه كريم صاحبه كريم Alápọ̀lẹ́ ni tí kì bá rí kẹrìmọ́. Ẹni dáhùn yẹn máa máa ọ́nà ẹni tó bá ti rí. Wàlá ó wà ládá tí mo á bá ó lè àmọ́. Wọ́n lọ bẹ́ẹ̀ bá àwọn bàbá tí wọ́n bí ọ̀mù bí wọn. Wàlá ó bàbá tí wọ́n bí àwọn bàbá onítẹ́tẹ́ yìí. Wàlá ó bàbá tí wọ́n bí àwọn bàbá tí wọ́n máa ń jà lọ́wọ́. Wàlá ó wà ládá tí mo á bá ó lè àmọ́. Wọ́n lọ bẹ́ẹ̀ bá àwọn èèyàn yẹn pẹ́lẹ́ ní bàbá àtìyá rẹ̀ sábà níyà rẹ̀ ń tà. Pẹ̀lú rẹ̀ náà ọmọlágbára lélẹ̀ àpè ah, wàláyé inú kòkò dúdú lẹ̀ ẹ̀fọ́ fún tó ń jáde òdìdó ní táyé máa tẹ̀lẹ̀ lọ sí mìíràn wọ́n lórí kéèyì orí tó tó wà lọ́dọ̀ rẹ̀ yẹn kò sí nǹkan kan tó tútù tó tútù yìí. wàyà jáde àwọn àrùn ní kulẹ̀ hálẹ́. tó bá ti sọ̀rọ̀ wá ti mọ̀ pé sọ́nà ń sọ sọ́nà àgọ́dọ̀ kan wájọ. wàyà jáde àwọn àrùn ní kulẹ̀ hálẹ́ àjọjọ́ mọ́lé kéwú. Àyàtàbí ọ̀nà òbí kùlẹ̀ halẹ̀. Ẹ̀rù wà lọ́rùn wa. Àyàtàbí ọ̀nà òbí kùlẹ̀ halẹ̀. Tó bá ń pè yẹn náà fà, tó bá ti jẹ́ ní tó kí ó tún ọ̀nà délé ń dá kàfé ní akọ. Ah, tó bá ti hùwà tí ọ̀dà kan àbíkó mú sí gbé. ọ̀yẹ̀ tẹ̀lé àyọ̀dà lórí ìkúnlẹ̀ ayé. àwọn èèyàn wò wá. ọ̀yẹ̀ tẹ̀lé àyọ̀dà lórí ìkúnlẹ̀ ayé. àwọn èèyàn tẹ̀lé wa ní gbogbo sábà tẹ́ ṣe àníṣe àfáà náà ṣe. ọ̀yẹ̀ tẹ̀lé kọ́ṣù àwọn èèyàn kẹ́ má ṣe báyà náà kọ́ṣù àwọn àfáà ń ṣe. Àwọn ìyẹn ló pàtó yẹ tó gbogbo ògbà nínú wà sí wa àti ń dákẹ́ lẹ́rọ àwọn àfáà tí wọ́n ba ayé jẹ́ nípa àwọn àwọn èèyàn máa ń mẹ́kà sílẹ́fẹ́ẹ̀ àrẹ́ẹ̀ṣẹ̀ àṣẹ ìfà àfáàrẹ́ ṣe jẹ́ ìfà àfáàrẹ́ ṣe rẹ̀ يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم bá kọ́kọ́ fi ẹ̀kọ́ àkọ́kọ́ kọ́ wa tó fi ọlọ́run bá ti dé àgbófin látọ̀dà náàdì sọ̀lọ́ ọ̀sọ̀rọ̀ káwa má tún mọ́fin tiwa tuntun ní ìdí o káwa má tún sọ̀rọ̀ tuntun máa wà. Ìdàjẹ́ ànáàlú ọ̀rọ̀ àlàkẹ́. Bàbá ti rí ẹ̀rí nínú àlùkọ̀dára àti nínú ilé tuntun gbogbo wà ní tẹ̀ ń gbọ́ èrò onípẹ́ ti lọ lóyìnbó rí èrò onípẹ́ náà kàwé ẹbí expose táwọn kan láyé èrò onípẹ́ ẹbí ẹni ìrírí tó pọ̀ àwọn ni ìrírí jàgbá kéwò áà ìsàkóso ni wọláhì tí ó kì í ṣẹ̀gbẹ́ rí. àti inú bí ńlá tí lè láàbí lè àbí lè fà á sábìrún mọ̀ pé káàpẹ̀ lẹ́sìn. àti iná bí nnákùlì. bí nnákùlì ni o. àti iná bí ó ṣe wá látọ̀dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ ìṣẹ́ rẹ̀ ní. àti iná bí nnákùlì. ẹ̀ káàpẹ̀ lẹ́sìn o. láàbìlà àtìlẹ̀ fún àtàdé o. ṣé ìròrí kì í ṣe experience. láàbìlà àtìlẹ̀ fún àtàdé o. kì í ṣe ọ̀rọ̀ pé jìrà ń sọ. láàbìlà àtìlẹ̀ fún àtàdé o. lọ́gbọ́rọ̀ ọdún orí ọ̀rọ̀ òjì lè fọ́rọ̀ àwa yìí. àti inú bí nápólì. Torí pa àwọn tí wọ́n jẹ́ bí gan pásíwáṣì kan yìí. A ti inú bí nápólì. Ìgbà náà, àwọn náà mọ̀ pé ọ̀rọ̀ tá ń sọ èyí sọ̀rọ̀ wa. Inú bí nápólì láàbì láti lè fà á tàbí wò. Kì í ṣe láàká ìlérò rí ọ̀rẹ́ sí. Fà á tàbí wò. Ìjà ronú ti sàn. Wà látẹ̀kùn ní àtàmá òfin ìmẹ̀dẹ̀ rọ̀ ayì. Ẹnì ẹ̀ máa wà gẹ́gẹ́ bí àwọn èèyàn kan tẹ́ kúrò ní wọn ni wọ́n fi. Wà látẹ̀kùn ní àtàmá òfin Ìsìláàmù ìsìláàmù kìí ṣe ẹ̀sìn ìròrí ẹ̀sìn láńkà ẹ̀sẹ̀ dá dárò rí jọ. Wà ní àtàlẹ́ tó kí mù. Tó bá ti mú ìdájọ́ wá nínú. Ìsìláàmù wà ń fàrọ̀ dá. Tó bá ti mú ara ìkọ̀rá nìbá tó fi yọjọ́ ọ̀rọ̀. Wà ní àtàlẹ́ tó kí mù fìlẹ̀ ìsìláàmù wà ń fàrọ̀ dá. Tó bá Mm-hmm. kíni yóò ta kíni yóò tọ́ wáyé náà dára tó kíni ìsọwọ́ ẹ̀yẹ lè lẹ́sẹ̀. ilé ìṣe àmì wà ń fáwọn dà má sọ pé ní ìṣe tán. wáyé náà dára tó kíni ọ̀hún ẹwà sáàmù ni ẹ̀wọ̀n ẹwà mùsùlùmí ẹ̀dùn. Àtàlí ọ̀tìmọ̀ fi lè wà ń fáwọn dáadé bí به النبي فتلك الحكمة الوحي استفاق القرآن الوقاني هذا حديث عن صلى الله عليه وسلم الوقاني وقصد من المجد وحي ناني وصلى الله عليه وسلم بكل شيء لبعض الصاق سواجه سهل يقولون ذكو ذكا wọ́n lè máa tẹ lọ́rùn nígbà tó gbọ́ ẹ̀ ṣùgbọ́n wà padà rẹ̀ ní lẹ́yìn. Yàá ayú alẹ́ ní ìlànà àmàlú lá تقدموا بين يدي الله ورسوله Ọlọ́run wá ní máa gbọ́wájú ọlọ́run, ẹ máa gbọ́wájú òjíṣẹ́ ọlọ́run. Ẹ̀kùn wá ọ̀rọ̀ ẹ̀dẹ̀ páyà ọlọ́run. Ìnà lọ́rọ̀ ẹ̀sẹ̀ ní ọ̀nà àlè. Ó ní dáadáa fẹ́ bó ṣe sọ sínú tó sọ sí àwọn ọ̀dì gan ó tẹ̀lé pọ̀ dúdú lọ́lọ́run fi parí rẹ̀ sí pé inú láà sàlẹ̀ ọ̀rọ̀ ní ìlú ọ̀pọ̀ ẹ̀ mo ti gbọ́ o. iná lọ àtẹ. ẹni kí

ìtàn máa ti tó máa padà wá di ọ̀rọ̀ náà ó máa tó kò fàjà fún wa láyé ilé àti láti kẹyà àwọn ọlọ́mọdé bá wọn ṣe o. kí ni àwọn adé dúró nínú tẹ̀síìrì wa lónìí pẹ̀lú àwọn ọlọ́run àti máa tẹ̀síwájú lọ́la ẹgbẹ́ mẹ́ta náà ni àdéhùn wa láti máa ti tẹ̀síìrì fún wa ní ààyè nínú oṣù rọ̀mọ̀dọ́rì èmi ọ̀la àti ọ̀túnla monday tuesday wednesday pẹ̀lú àwọn ọlọ́run àti Fakana náà dání lẹ́kọ̀ọ́ torí fresh fm eléyìí náà ń lọ láago mẹ́fà sí mẹ́fà bọ̀ pẹ̀lú ògbó ọlọ́run ọmọ yá wa kílè tí wọ́n ṣe olùgbọ̀wé ètò náà ọlọ́njọ́ àdáhùn fún ọ̀fìn nílé ìlú ilé adá aláyé ìṣe mọ́ wájú ìdílé bá wọn ọwọ́ tẹ̀lé fún dáadáa rẹ̀ fún wa àti fẹ́ni kankan wa náà àdáhùn táwọn náà fi lè sọ dáadáa má ọlọ́mọdé kàn wá o àbẹ̀rẹ̀ báyìí lọ́dún yìí pẹ̀lú tẹ̀síri wa yìí ọlọ́nkọ̀rọ̀ wa lọ́rùn jálè yọrí rẹ̀ níbi tó ń wá ká bá a dé kó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته